لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين ọ̀rọ̀ dáfnù sísìnkú ni à ń sọ àti sọ̀rọ̀ ní mo ní pé àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ tí mo ń ṣàwọ́ká ní sọ àárọ̀ àti tàlékù kékeré lónìí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ táàzìyà náà ó yẹ ká àdáfùnù oníṣìṣìnkú wọ́n ni wà yajibu dáfùnù lmayyiti walau kana kafira sọ̀rọ̀ yẹn ní ká sìnkú tàbí sínú sàárè kódà kó jẹ́ kèfèrí wọ́n ni hadith méjì wà lórí ẹ̀ hadith alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n gbà wá nínú sàábí ànábà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n pọ̀ gan nínú wọn ni Abu Talha al-Ansari rọ́dí aláwọ̀ tààrà àjò ó ní pé àna Rasulullah sallallahu alaihi wa sallam amara yawma Badrin bi na wa ishirina na nínú àwọn nínú na Quraysh tí wọ́n kú sí ojú ogun Badr anábà Muhammad sallallahu alaihi wa sallam ni pé kí wọ́n lọ wọ́n wá wọ́n wá wọ wọn fẹsẹ̀ wọn fà wọn báyìí wọ́n jáde wọn lẹ́lẹ̀ wọn kú lápàlẹ́ kankan wọ́n gbé wọn. fàkóòdì fòfì ẹ̀kọ́ wà kànga kan bẹ níbi ẹgbẹ́ ibi tí wọ́n ti jagun tí ò lómi nú wọ́n kàn jókòó wọn síbẹ̀ ń jù síbẹ̀. tó ìkẹ́gà yìí nínú àtọwá ìbádẹ́rin ọ̀bí fi ń mọ̀ọ́bà ìdọ̀tí náà làwọn èèyàn máa jù bẹ́ẹ̀ ó dọ̀tí ó ṣòro bẹ́ẹ̀ bàbá àdúnwádà bá àdúnwá ti jù kán bẹ́ẹ̀ wọ́n jù mí lè lórí jù kán bẹ́ẹ̀ wọ́n jù mí lè lórí wọ́n ṣe ń jù wọ́n bẹ́ẹ̀ nù. ilá àmà kí ara mi ní Umayya ta bin Khalaf àfi Umayya bin Khalaf nìkan ló fa iná kò ń tafakọ sí ìdárò ìhín famala àhà òfú rẹ ti wú ó ti wú gẹ́gẹ́ bí nǹkan tá sọ pé òfú kò bára wọn so okú rẹ̀ ti wá wú débi pé ó ti fún mọ́ kí ní aṣọ ogun tọ́wọ̀ gan kò sí yọkú lára rẹ̀ mọ́ eléyàn nìkan kọ́ fàzáhàbú yòhàzẹ̀ ikú wàhá bí wọ́n ti ní káwọn fẹ́ máa dá àgẹ̀rà ìfàtàzọ́ àyàlà ìran ara rẹ̀ kan jà níjà tí wọ́n fá àkọ̀rọ̀ òṣò kò ṣe mú fún kúrò ní ibi tó wà ara tí lé kókó kó bí ohun tí já máa kọ̀ tó túnmọ̀ sí pé bíbò òkú láṣìírí sẹ́ni tó gba àwọn ilé kèfèrí ni wọ́n tún wá jẹ́sìn lọ́gbọ̀n mi síbẹ̀síbẹ̀ wọ́n ṣe kí ni ó ṣe wọn tó ẹ̀rí nìyẹn pé kódà kèfèrí náà àpàlẹ̀ rẹ̀ mọ́ bá àti ẹ̀ ní fún ní àpọ́nlé àti ọ̀wọ̀ sáà ń fún òkú mùsùlùmí òun náà kọ́ wá ṣe kí ni ó àpàlẹ̀ rẹ̀ mọ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam ẹjá fi hadith yẹn lẹ̀ bá ṣùgbọ́n ọ̀rọ̀ kan bẹ níparí rẹ̀ tó important òun ni òyìnbó ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú mọ́sí alàmì ni bọ́n mọ́sí tá a fẹ́ mú ẹ̀rí tá a fẹ́ mú tiwa mẹ́ba yẹn òun ni pé ànábì padà lọ bẹ̀ létà tó ń pè wọ́n ṣe ọ̀rọ̀ pé sókù mọ́ ń gbọ́rọ̀ àkókò ìgbọ́rọ̀ ẹjá fi yẹn lẹ̀ ṣò hadith ẹlẹ́kejì tó jẹ́rìí wípé a máa ń sin òkú kèfèrí hadith yẹn ó pàtàkì káàkiri lóye fẹ́ tètè lọ́bẹ̀ torí àwọn mọ̀sáìlì tá mẹ́nu bàyàn ó tóbi mélòó kan ṣùgbọ́n pàtàkì kàkà hadithi nítorí tẹ́nì kọ̀ọ̀kan wá náà rí ní sí hadithi eléyìí ni hadithi ẹlẹ́kejì hadithi yìí Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu òun ló gbà wá Ali ní lamma tuwfiya Abu Talib nígbà tábù Talib kú tó bàbá rẹ̀ irúgbó alámọ̀fọ́ ni bàbá ẹ̀ ìdí tó fi yẹ káàkiri ní ìsìnkí ọmọ yé wa ó ní àtẹ́tù nàbí yá sallallahu alaihi wa sallam bàbá wa bá nàbí tí kí àtọ́lọ́lọ́ nǹkan mọ̀ bá fàkólìtù mo sọ fún pé ìnà àmàkà dájúdájú àmù rẹ̀ ọ̀nkù rẹ̀ àṣàyẹ̀kù bàbá àgbàlagbà àbọ́ọ̀lì tí kò ti sọ̀rọ̀ tẹ́ẹ̀rí báwọn torí pé àwọn kan wọ́n ó sì ta wọn lé wípé Abu Talib nǹkan mùsùlùmí ni nítorí orin wọ́n ní pé kò lè wọ́n náà kò lè ṣe kí lọ́mọ rẹ̀ sọ yìí ní àbọ̀ọ̀lì tó ti sọnù tó ti yé báwọn náà ẹ̀rí mi tó wà tó wà sọ́lá òjèrè lọ àsàrí mẹ́nu bá sí láìpẹ́ kò máa ta ó ti kú o fàmátà fàmáńjàre fàmáńyúwàre ìta ni o ó ti kú tani ó sìn ànábì sọ́lá àlewálé ọ̀sọ́lá àwọn aṣọ fún alìrèké izhab fawarihi tó lọ sí ẹgbẹ́ fawarihi lọ́sọ̀ lọ dá nǹkan bò thumma la tuhdith shay'an hatta ta'tiya tó bá ti rọ́yè pẹ̀bù tán mọ́ ṣe nǹkan kan sáwà bá mi ná mọ́ ṣe nǹkan kan èmi ni kọ́kọ́ wá bá wọ́lá mhm, fàkọ́ọ́lá bí ànábì sallallahu alaihi wa sallam bó ṣe sọ wáyẹn fún alì sẹ́ǹkì alì wá bèèrè pé ta ní òsìn ni ó yẹ kí ó jẹ ohun tó ń expect ní wípé nítorí pé ó jẹ́ kèfèrí òun ní lọ sí nítorí pé mùsùlùmí lòun tó ànábì sallallahu alaihi wa sallam sọ pé kó lọ sí ẹ̀gbọ́n tí alì ọ sọ ó ní innahu mata mushrika innahu mata mushrika sẹ́ríkọ́ lọ́n ti clear wa orí ẹ̀bọ ọmọ kù lọ́sẹ̀ ẹ̀bọ mọ́ ni tó kéèrè kí wọ́n sọ pé àbútọ́ tọ́lẹ́ nìkan tó ṣe kéṣẹ́ẹ̀tì lórí ẹ̀ tó múra gangan kan ni ó tó múra gangan kan ó ti dáadáa sáà nàbì ní lákọ́dé àlébùtù yà Muhammadin kìnìkan mímọ̀ ó yàtọ̀ sí wípé kéèyàn sọ jáde ìpínyà sí gbà láfin ní ìmánu kọ́ lónú àmà níwọ̀n àti kọ́ọ̀tù tọ́lá yẹn jẹ́ ẹ̀rí inú tọ́ lọ sàn án wípé àbútọ́ líbi ni ó fàkọ́ọ̀lá izhab fàwárìhì anáṣọ́lá aléwàlẹ̀ ọ̀sán ti lọ lọ́sí kọ́ọ̀lá fàwárọ̀ ìtòhó sọ́mà àtẹ́ìtò onímọ̀wà lọ́sí mú jẹ́ sí tán mo tún wá sọ́dọ̀ anábì sọ́lá lọ́sán wọ́n anábì wá sọ fún mi pé izhab àtẹ́sì lọ́wẹ̀ sọ́mà látò hadith shay'an hatta ta'tiyani má ṣe nǹkan mi o tó bá ti wẹ̀ tán tó mo lọ bá قال فدعا لي بدعوات ما يسرني أن لي بها حمر النعم وسودها يعني بيوصي àdúà kan fún mi àdúà yẹn dùn mọ́ mi nínú débi wípé ó wù mí ju pé nírà fún mi pupa àbí rà fún mi dúdú lọ ṣàdúà fún mi وكان علي رضي الله تعالى عنه إذا غسل الميت اغتسل sòtí àlì láti gbà náà torí pé anábì pa aláṣẹ ń gbọ̀wẹ́ bàbá rẹ̀ pé kọ̀wẹ́ tó bá ilé lọ́wọ́ ẹ̀kú báyìí yóò lọ́wọ́ ẹ̀yìn ẹ̀rí tá a fẹ́ mú bẹ̀yẹ̀ nítorí ká má bàa dènà pẹ̀lú òun ni hadith ilé pẹ̀lú àlàáfíà kí wá sí Bukhari lọ́gbà wa kẹ́mọ́tún ní Bukhari lọ́gbà wa pé Abu Talib ṣe kìnnì kan Imam Muhammad lọ́gbà wa bóyá wà Abu Muhammad náà àwọn mí náà ìsúngbà wa bí Abu Dawud Nasa'i àti Bayhaqi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ní ṣókí ẹ̀rí nìyẹn wípé kódà kó jẹ́ wípé ẹni tó kú kẹsẹ̀ rí ni a ṣe kí ni o a ṣe fún ẹjá tó bọ́ sí pẹ̀lú mi wọn ni kí wọ́n láyé fánù mùsùlùmí máa káàkiri a kì í ṣe mùsùlùmí àti kèfèrí pọ̀ ìwà burúkú ìwà ìbẹ̀rù ọlọ́run ìwà ìláàánú òun pé kí kèfèrí okú ká máa dọ́gbọ́n wà bá ṣe slot ẹ̀wọ́ ọmọ mi kú kì ṣe mùsùlùmí kírísítẹ́nì wọ́n jẹ̀lẹ̀ mọ́ wá bí wọ́n ṣe lọ sí sílẹ̀ torí kí wọ́n fẹ́ sin sílẹ̀ àtàwọn àwà pálapàla míì náà ẹni tó bá ti jẹ́ lẹ́bọ ẹ má sin sílẹ̀ àwọn mùsùlùmí a kì í sin mùsùlùmí sílẹ̀ kèfèrí a kì í sí ìtẹ̀ mùsùlùmí bọ́ọ̀lù yóò fọ́nà lè mùsùlùmí fi máa kọ́ abẹ́rẹ́ lè mùsùlùmí a sì mùsùlùmí sí ìtẹ̀ àwọn mùsùlùmí wàlùkáfíìn fi máa kọ́ abẹ́rẹ́ àlùmùsùlùmí kí lẹ́rìí ẹlẹ́ ẹ̀rí rẹ̀ ní Ah, ọ̀kan náà sọ̀hábà níbà Muhammad sallallahu alaihi Bashir bin al-Khasasiyya ìkan náà wọn sàábẹ́ ni ó sì ní àjò sọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam so nígbà tó wá sí àjò wá sọ́dọ̀ níbà sallallahu alaihi ó ti wá pẹ́ ní ti wá ń dárò lé díẹ̀díẹ̀ ó ti ń dárò lé ara rẹ̀ ti ń falé ànábì ara rẹ̀ ń falé torí pọ́ sọ́fà náà sọ́ọ́ láyé wálé ọ̀sọ́lá mi pé ah òun ti jìnnà sílé ohun tó yẹn sàpọ̀ tẹ́lẹ̀ àpọ́n lòun ṣe láti ìjọ ọkà àwọn èèyàn wọn tó wá ń fà wọn ọ̀rọ̀ yẹn tó wá sọ́fà náà sọ́ọ́ láyé wálé ọ̀sọ́lá lọ́ fa ọ̀rọ̀ tá a rí fáná bí sọ́ńbì sálàyé mi tó ráwọn àríwáyà mi sàlàyé ó ní báyìí náà ò máa ń ṣí Rasulullah sallallahu فقال يا ابن الخصاصية اليوم خصاصية أبي خصاصية يعني كيش خصاصية فتي يا ابن الخصاصية ما أصبحت تمكم على الله كلا لون سيفون تيو دمانو كلا لون سيفون تيو أدمانو تيو في موين كوي ọkàn rẹ ti ń asibahitatu máa ṣe rọ̀sùlọ́lọ́ ìsàlá anábí ọlọ́mọ ni wà á jẹ́ jọrin kọ́lá síbòhó kọ́lá áhẹ́dá mi yẹ́dì kódò tún gbà anábí ọlọ́ọ̀bá lọ́wọ́ mú yóò àti ẹ̀tún wà jọrin kí wàá ló tó kú tó tún fẹ́ kọ́lọ̀ ṣe fún ọ tí ò ṣe fún ọ tó fi wá ń wòye pé ibi ìdè sọ ọ tó ní fàkúlù ya rọ̀sùlọ́lá tó ní mo ní ìrẹ̀rẹ̀ ń ṣe ọlọ́run yá bí wà ó mi àti yá mi àti bàbá mi mo fi ṣe fìdáwò rẹ̀ ma asbahtu ankum ala Allahi shay'a kò sí nǹkan tọ́lọ́n ṣe fún mi tí ó dùn mọ́ mi nù kullu khairin fa'ala bi bi Allah ọlọ́run sórí tọ́pọ̀ fún mi kò fẹ́ẹ̀ sí nǹkan kan tó kù ní orí tí ó ṣe fún mi. ó ní fa ata ala quburi mushriki ìgbà tá àárín lọ́wọ́ débi ti sàárì àwọn ọ̀ṣẹ̀bọ̀ wa ṣe é ní kí sọ pé qubur al mushriki sàárì àwọn ọ̀ṣẹ̀bọ̀ àwọn kèfèrí fàkọ́lá làkọ̀tù sábàkọ̀ ha wùlá ìbẹ̀ khairin kathirin nínú riwaya mi khairan kathiran anábì sọ bẹ́ẹ̀ lẹ́nu tàbí àwọn ilé wọn kú orí ńlá sì bọ́ mọ́ wọn lọ́wọ́ ọwọ́ wọn ò tẹ orí tó tóbi torí kí gbogbo tí èèyàn bá ní ilé ayé tí Islam bá ti sọnù ń bẹ ní oró orí kankan láyé tó máa ata ala àkóbó orí mùsùlùmí lẹ́yìn náà ọlọ́sibí ti àwọn mùsùlùmí wa ṣẹ́ẹ̀tì rí wa fàkọ́ọ́lá àlàkọ̀dì àdọ̀rọ̀kà ha òláyè ọ̀yọ́rọ̀ ń kẹfìrọ̀ anábì tó sọ bẹ́ẹ̀ náà lẹ́mẹ̀ta fi ah ọwọ́ àwọn ilé ìmọ̀ tẹ orí tọ̀pọ̀ ọwọ́ àwọn ilé ìmọ̀ tẹ orí tọ̀pọ̀ ọwọ́ àwọn ilé ìmọ̀ tẹ orí tọ̀pọ̀ lẹ́yìn ìgbà náà nẹ́mi níta fẹ́ lò ń bẹ ibẹ̀ nìyẹn mo ń pè káwọn máa ka ojú àwọn àhàdíìsì yẹn so ní tó wà ń bẹ lẹ́yìn ní kí anamisọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sálà àwọn ibi tí wọ́n ti ń lọ padà rẹ̀ nìkan tó wá sí tẹ́ tọwọ́ bàtà anamisọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sálà ń sọ wípé kọlọ́bọ̀ bàtà rẹ̀ tí ó ti yé báyìí nìṣẹ́ ọlọ́run bó kún àlọ́wọ́ sọ mọ́ṣálà mi ó di méjì alákọ̀ọ́kọ́ ni pé ọ̀ràn yẹn ni ká ṣe fún mùsùlùmí kọ́dà ọ̀ràn yẹn ni ká bo kẹfẹ́rí tó bá kùnà láti ẹlẹ́ẹ̀kejì òun ni wípé a sì mùsùlùmí sí tẹ̀ àwọn mùsùlùmí a sì kẹfẹ́rí sí tẹ̀ àwọn kí ni ó àwọn kẹfẹ́rí nínú mọ́ṣálà tó tẹ̀lé tá a jọ lọ sọ ọ̀rọ̀ ṣíṣe kú ó ti di wàhálà nìṣ àwọn kan ní àwọn ọ̀fẹ́ mọ́ ní ojú ọ̀rọ̀ rí bàbá àwọn àwọn onífẹ́ kó mọ̀rọ̀ torí ẹ̀yàn fi ń sìnkú sílẹ̀ ẹjá gbọ́ ilé ìdí mo fẹ́ ka ìlànà wọ́n sunnatu ìlànà ta Ànábì Muhammad sọ̀rọ̀ àdáfúnú fìlẹ̀ makuraro oníká máa sìnkú sí makuraro ìyẹn ni ìlànà Ànábì Muhammad sọ̀rọ̀ bí anú nàbí sallallahu alimawuta fi makobaro ti ilbakiya torí pé láyé ànábì sallallahu alaihi wa sallam o ní madina o alibakiya ni wọ́n máa ń sin àwọn òkú sí ìtẹ́sí ni ọlọ́run ní ṣe lílọ madina maka lè wọ̀ fẹ́ni kọ̀kan adébẹ̀ tààrí kàmá tàwa tààrọ ti àkùbárò bí dáàlìkà torí àwọn àkùbárò tó sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ́jà àti rẹ́rẹ́ ní pàtàkọ́ dàmà bá àdùhá fi mọ̀nà sàbà tí ń lórí ṣíṣì mọ̀nà sàbáàtì láti máa wọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wá níbẹ̀ sọ́lá yìí tí ẹ̀rọ̀n bó wọlé yọ́sà nù wa so àníbà Muhammad náà sallallahu alaihi wa sallam táwọn yẹn wá máa fi ń sẹ̀rí àbí ẹjẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn síwájú àwọn mọ̀nà sàbáàtì oríṣiríṣi láti sọ bẹ́sẹ̀ yìí yẹ bó ṣe wà nù hadith ibn al-Khasasiyya Khasasiyya jàre ẹ̀rí wípé ó wà ń bẹ́ pàwọn arìn lọ àwọn débi tí wọ́n ń sin àwọn kèfèrè àwọn débi tí wọ́n ń sin kódà kẹfìrí gan gbà láwọn èsì sílẹ̀ tó túnbọ̀ sí pé jíṣẹ́ wà kùbóòrù náà pé àwọn sáré wọn àwọn sáré wọn sálàyé mi ti gẹ́gbó sí àwọn mọ́sálà tàkà tó ń sí wọlám yóò ń kọ̀lẹ̀ ẹjá gbọ́dọ̀ àdá wọlám yóò ń kọ̀lẹ̀ àyìn ahadin minas salaf ààrí ẹni tàbí ọ̀rọ̀ ẹni kankan náà wọn sálàfù káwọn dalẹ̀ torí jíjọ́ tẹ́lẹ̀ bí bá sọ nǹkan mìtọ́ bá ti àtọ̀ sí fún àásọ̀ fún pé kìláàfù fàánì sọ́lá ààrẹ nìkan náà wọn sọ́lá wípé ó sọ wípé anáwó dúfìnà fi ẹ̀họ́ ìrìn lùmọ́kùbàrọ̀ tí wọ́n sin síbi tí èsì tẹ́ káwọn ẹ̀rì pé ẹnìkan náà àwọn sọ́lá ẹ̀rì pé mo sọ bẹ́ẹ̀ náà lánàá kárí pé ẹ̀rì pé wọ́n sin síbi tí èsì tẹ́ kò sẹ́rì gbogbo àwọn ọmọ ọlọ́wọ́ àwọn mùsùlùmí ta ló wá dé àjù sàbẹ̀ ọlọ nígbà wà ní zaman tó gbogbo nǹkan ti keji. kejì torí ti ń fi èèyàn gan tí èsè sàbẹ̀ wà nábì ọlọ́run ti dé àwọn ọ̀rọ̀ tí wọ́n ba nínú jẹ́ tí wọ́n pa àyàn lẹ́kùn ni ọlọ́run kò ilá àtàrọ wípé ìlànà ìṣọ́lá lè wọ́sọ́lá inú yàrá rẹ̀ wọ́n sí sí yàrá màmá wa Aisha radiyallahu anha wa dhalika min khususiyyatihi alayhi salatu wassalam ilé yẹn nínú khususiyyat Ànábì Muhammad sallallahu alaihi wasallam kama dalla alayhi hadith Aisha radiyallahu anha gẹ́bí hadith Aisha ti tọ́ka sí ó ní lamma qubida Rasulullahi sallallahu alaihi wasallam ikhtalafu fi dafnihi nígbà tí Ọlọ́run bá gbẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí wá ń sì àpẹnu pé ibo láṣìṣì ibo láṣìṣì faqala abubakirin abubakir radiyallahu ta'ala anhu ló bá ní sami'tu min rasulillahi sallallahu alaihi wasallam mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam shay'an ma nasitu mo gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀yìn ìgbàgbé ẹ̀dì sí kí ni nǹkan náà ó ní máa qabada Allahu nabiyya a an yóò di fáànà fi yìí ibi ọlọ́run bá fẹ́ kán ṣe sí tó wu ọlọ́run pé kán ṣe sí ibẹ̀ ni ó ti bẹ̀mí fàdáfà náà hàn fi mọ́ ó dé yín fi àrọ̀ ṣe ibi tí bùsùn tó wọ ibi tí bùsùn tí ibùsùn tí máa ń sùn ibi tó wà ibẹ̀ náà ni wọ́n ṣe torí pé mọ́ ó dé òun yẹn òun náà ni ajẹ́kẹ́bi tó wu ọlọ́run kò bá tọ́ lára nǹkan mi mo rò pé ajọ́ mi yé báyìí nìṣẹ́ so ẹ̀rí nìyẹn wípé a kì í máa sin òkú mùsùlùmí sí kí ni o sílé. Si ìwọ la máa fi ń sí ìfẹ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí àyàfi wà fún kí láyàfi wọ̀nyí sásínà mímọ̀ sábàkọ̀ àyàfi ni wípé ààyò àwọn àṣòhádá fìlì máa rọ́kà àyàkù àwọn tí wọ́n bá kó sójú ogun ààyò kúrò ń bẹ̀. a ní wàá kó wọn láti ibi tí a ti lọ jagun káwá là ń kó wọn lọ tẹ ibi tí wọ́n kó sí náà láà àṣàmùnà sí. ló fi jẹ́ pé ẹ̀sìn wàyí ẹ̀sìn màá ní iṣẹ́ ìsìn fẹ́ràn. فإنهم يدفنون في مواطن استشهادهم بدون قصيدة وشهيد إسلاس ومسين ولا ينقلون إلى المقابر أعني جيوم الله سيته بلاس ومسين حديث توسي لوري ينوفا فكان يعني حديث جابر بن عبد الله وني بي أنا محمد صلى الله عليه وآله وسلم وجاد يكون مدينة ولو بما كفري جاء وما كفري Ah, ó ní bàbá òun ti ṣe Abdullah ọwá pè wọn ìrẹ̀ Jábìrì ó ní ọba ti gbọ́ pé ogun ṣe o ó wá ilẹ̀ táwọn èèyàn lọ wá ń wá àwọn èèyàn wọn òun kíta ló dé òkè ní kan tání ọbọ ó ní òkè jáde ti jáde kí wọn náà wá wò mí o ó ní nítorí wípé tí kì bá ṣe wípé àwọn ọmọbìnrin tí mo fẹ́ fi ilẹ̀ pọ̀ ẹ̀ ṣèrántí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí Jábìrì ilé sáńgbà tó fẹ́ yàwó ó níbi kọjá wípé ogun yìí lòun ò bà lọ lówùú sálàyé mi ti gbígán kọjá gbogbo yìí tàbí jàre kọjá wípé àwọn òjòjò lo ogun jàre àfọ̀n tí wọ́n bá jọ lo ogun ìwọ́n tó ọjọ́ mọ̀ wọn gaba ìkànnì pa ọ́ níṣe ju òun sójú ogun ẹ̀sìn báyìí lọ́sí ìgbà tí wọ́n bá ti kú tán ọmọbìnrin nìkan ní òkú kò ní sọ̀rọ̀ mímọ́ mo rò pálá yẹn mọ̀tẹ́ ìdí nìyẹn so ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ òdùn ńlé àbáyọjọ́ lóògùn yìí nìbọ̀ ìwọ òdùn ńlé torí àwọn àbúrò ẹ̀ tó ẹ̀ tẹ́mi bá wá lọ tí n bá kú sọ̀rùn kò sí aburú ń bẹ̀ ọlọ́run bọ́wọ́ láì tó bẹ̀rẹ̀ yọ sànù ó ní nígbà tó yá tó gún dé ọ̀sà bàbá rẹ̀ kú sógun xọ́ọ̀là rẹ̀ àbí xọ́ọ̀lù rẹ̀ jàre òun náà kú sógun bí àbúrò ìyá fámìlì ìyá rẹ̀ ní tọ̀ òun náà kú sógun wọ́n nígbà tí wọ́n kú sógun bẹ́ẹ̀ ó ní torí pé kálukú òun náà bá lọ wípé kò lọ pàdé wọn ó ní bóun ṣe ń lọ pé kò ń lọ pàdé wọn òun rí wípé nínú àwọn fámílì òun àwọn kan ti ṣáájú wọ́n ti ṣáájú nígbà tí wọ́n ṣáájú kí ni wọ́n ṣe àwọn sáré lọ jókòó àwọn méjèèjì tó wà mẹ́ bàbá rẹ̀ àti ẹni tó jẹ́ hall fún pé àwọn gbé wọn lọ sí ibi táwọn ti lọ sí wọn mọ̀dínà ní tẹ̀ tí wọ́n ti gbé wọn lọ tó bàbá níbi sọ́ọ́lá alẹ́ tó lọ wá rẹ̀ nìkan sí wọn ìtọ́yà ẹlé lọ ẹ̀ sọ fún pé kán dẹ́ òkun yẹn padà ibi tó kù tó kú sójú ogun bá kú sí làá máa ń ṣe kí ni ọ̀rọ̀ tí ó yé bá ń sí ọlọ́bọ̀ wọ́la ìtẹ̀bọ̀rẹ̀ sànù wa nínú nǹkan tó yẹ ká mẹ́nu bà a sì ti sọ náà tẹ́lẹ̀ ìfẹ̀jẹ́ apẹ́ lórí ẹ̀ ni o òní kí àwọ̀kọ́ọ̀tù ńlá yìí báyìí ṣe kírun bẹ táyì kírun sọ́kùlà lásìkò ẹ̀ náà ni a kì í sin òkú ní àsìkò yìí torí àwọn ẹlòmíì tó lè má gbọ̀ wá jẹ́ mẹ́nu bà àkúbà tù gún amir ó ní wípé salatu sa'atin àwọn àsìkò mẹ́ta kan bẹ̀ kana rasulullahi sallallahu alaihi wa sallam yanhana an nusalliya fihinna anábì kọ̀ọ̀ká máa kírun láwọn àsìkò yìí àyàfi tí ìrùn bá jẹ́ zawatil asbab kẹ́bí àlàyé tàbí tẹ́lẹ̀ aw an naqbura fihinna mautana tàbí kára fẹ́ sin òkú láwọn àsìkò ni ànábì kọ hina nígbà tí ò bá ti gbéra sókè àti ìsìn wàhíyé náà yà kó mú kọ́ ìmọ̀ ìrọ̀hẹ́rọ́ tí bẹ́ẹ̀ náà nígbà tí òun bá wà ní dédé àárín gbùngbùn orí tí ó ti yàtà rí hátà tẹ̀mí ilẹ̀ shams títí àsìkò ayélẹ̀ òfìtò wàhíyé náà tàtàbọ̀ ìyàfọ̀ shams ó lè gbòrò bí bẹ́ẹ̀ náà nígbà tó òun bá ti ń gbéra láti lọ wọ̀ hátà àti àgbòrò títí tí ó fi wọ̀ dábì náà ti ẹ̀yìn aláṣàrí náà wọ́n máa ń sìnkú tọ́ba ẹni tí ó bá sìnkú lẹ́yìn aláṣàrí kò sábúrú bẹ̀ bọ́t immediately tí wọ́n bá ti kírun tán tẹ́ tètè lọ sí kọ́ mọ̀ jẹ́ pé yóò wà máa da aago márùn-ún àbọ̀ aago mẹ́fà mọ́ wọn lọ́wọ́ torí aago mẹ́fà míì mẹ́fà bọ́ ilé ó ti sùn síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ tó òun ti máa múra láti wọ̀ ìyẹn ọ̀dà ọlọ́run bọ̀ láti wọ̀ yọ́sà náà nínú mọ́sálà nínú ìlànà níbà Muhammad sallallahu alaihi wasallam kódà tó ká máa sìnkú lálẹ́ sísìnkú lálẹ́ kódà àyàfi tó bá ṣe wípé nǹkan kan ló fà lókun tí ọba sì dì kan gbòógì fún kódà ẹ̀rí wípé ọ̀rọ̀ sísìnkú láwọn àsìkò kan ọ̀la kọfí sáwájú àyíbẹ̀ ìnàbẹ̀kọ̀ọ́

wàkóbìrọ̀ lẹ́yìnlá wọ́n tún wá sí ní òru ṣùgbọ́n táwọn ẹni sọ́lá alẹ́ wájú ọ̀sọ́lá ń dọ́ fàṣájàrọ̀ nàbí yóò àyùn kọ̀bárọ̀ rọ́jú ló bì lẹ́yìnlí hátà yóò sọ́lé ààrẹ anábì ni wọ́n máa ṣe àwọn èèyàn lóru mọ́ ẹjẹ́ kọ́kọ́ máa kírun sí wọn lánàá ẹ pé àwọn kankan náà ti bẹ bẹ́ẹ̀ tọ́jọ́ mọ́ tá a ti sọ sẹ́yìn ṣùgbọ́n àwọn míì náà ibi ìgbà tí wọ́n bá kírun sí la èèyàn tí ó kírun sí yàn lára lóòrù kò lè kọ́bẹ̀rẹ̀ tí ó kírun sí la lọ́sàn so ó da àkáyè tẹ̀ sun ìkú ní ojú màmá àyà anábì ní sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí jábìrì ti sọ ó ní ọsọ wípé ńlá yorùbọ̀rọ̀ ìsánú ìlà àzàlìkà òfin tó bá ṣe wípé làlúrí ló ṣe kí ni òun lọ́fà aláṣìlófì díì tí wọ́n ní wípé a kì í sin òkú ní kí ni o ní òru àyàfi tó bá ṣe wípé ìdí kan pàtàkì wà fún un òníkè kọjẹ́ tọ̀rọ̀ orí lọ́fà wallahu ta'ala alam iná fi sọ kí fàyín ni tọ́rọ̀ owó lè dafnihi layla tí dọ̀rọ̀ orí bá wá fakán sìnkú lóru jáàzà ọlẹ́tọ̀ ńgbà náà wà lọ́wọ́ máa ṣe máa lè mìsùbá fọ́dà kó ti kí wọ́n lo àtùpà nígbà tó ń bá yọ̀ dáadáa kò sí ohun tó wà ń bẹ̀ wà nuzulu bí efe nkọ́bírí ó sì yẹ kí wọ́n gbé sínú sàárè náà tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ tàtùpà nìkan tó lè dìnnà ìtẹ̀sí ilẹ̀ àmàlẹ́yà tí àdáfúnni ó lè jẹ́ pé ṣíṣe yẹn yóò lè yóò lè rọrùn dáadáa kò sí pọ́blẹ́mù ń bẹ kí ló fa ẹ̀rí ń bẹ tí Ibn Abbas radiyallahu anhuma tó sọ wípé anna Rasulullah sallallahu alaihi wa sallam adkhala rajulan qabrahu layla ànábì sin ẹnìkan òru ló sin alẹ́ ni wàá sọ̀rọ̀ jà fi kọ̀bùrì kódà ọ̀tàn náà nítorí kí wọ́n lè bá bákan náà wáyé jìwò ẹ̀má pòlìkọ́bìrì ọ̀ràn yẹn ni ká gé sàárè òjìn ara nǹkan a ní ni kí sàárè òjìn dáadáa wọ́tà sí ẹ̀wọ̀n fún ká jẹ́ kó fẹ̀ kí ti kó fún pínpín kí wọ́n ti máa fún pínpín láyé òjìn sí ìmọ̀ wa náà la yín pé tí kì í bá ṣe pé dé ibi tó sì wá jẹ́bi tí ó sùn gbẹ̀yìn náà bá a ṣe ọ̀dà bí ò ti ẹ̀rí ẹ̀rí ń bẹ fún yẹn náà wọn náà ni pé lámàkíáná yàwó mọ̀ ọ̀ṣọ̀lẹ̀ lọ́jọ́ ogun wọ́ṣọ̀d òsínbà mọ́ ní òsínbà mẹ́rin mùsùlùmí àwọn tó lọ́wọ́n bá kádàrà kó wọ́n bá ogun lọ náà mùsùlùmí ọlọ́wọ́n bá gbẹ̀mí wọn wà á sọ́ọ́bà náà sá dìrọ̀ ṣáàtì àwọn tí ò gan oríṣiríṣi ọgbẹ́ tó wà lára wọn kò wírin فقلنا يا رسول الله الحفر علينا لكل إنسان شديد pẹ̀lú tó ṣẹlẹ̀ káwá láàmà wá gbé sáré fi yàn kọ̀ọ̀kan gbogbo wa gangan ni kíláàfi ṣe sọ sọ̀kùn kíláàfi gbẹ̀ nǹkan kò ní rọrùn ọ̀kẹ́ fata àmúrò náà bó láti ṣe ànábì sallallahu alaihi wasallam sọ pé ìfẹ́rù ẹlọ́mọ jẹ́ sáré wà á ó sì ẹ̀wù ẹ̀jẹ̀ òfẹ́ wà á mi kú ẹ̀jẹ̀ òdìn wà á sínú ẹ̀sìjọ́ dáa wàdìfánù alìsìnẹ́yìn wà sàrà sàfihàn kọ́bìrì ẹwà àmọ́jọ́ jẹ́ pìyàn méjì mẹ́ta lẹ́ẹ̀mọ̀sí sínú sàárè kanáà kọ́kọ́ di mú àti sáárọ̀ hún kọ̀ọ̀ánà eléyìí tó bá hàl kọ̀ọ̀ánì jù tó ní ẹmọ ti sáwájú ó ní fàkíyàn àbí sáálí sàfàlásàtì ó ní bàbá àtòun ga tó ń da hadisi ìwà ìṣàm bínú amírì ni wọ́n lòun ló sì kẹta àwọn tí wọ́n sì ní sàárè fàkíyàn àti sáárọ̀ hún kọ̀ọ̀ánà fàkó dìímà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ sìn papọ̀ òun ló mọ alukọ̀ọ̀ánì jù nù wọn so òun ní akọ́kọ́ gbé síbẹ̀ wọ́n wá tọ́ àwọn yòókù sí ní ẹ̀yìn ẹgbẹ́ mọ̀ sí mọ́mù fún wọn nítorí kíbùlà ní ọkọ̀jú sí fún tó sílẹ̀ yìí kọ́lọ́n kọ́ bá forí jìn ojú kó àwọn mùsùlùmí pátápátá. bákan náà nínú tó yẹ ká mẹ́nu bà ṣùgbọ́n eléyìí mọ́mù Ṣàwkánì ti sọ àníwulẹ̀ lójọ́ púpọ̀ lórí rẹ̀ mọ́ ó ní wàyà jóòzù fìlkọ́bìrì aláhàdù àti láhàdù àti ó ní ìjẹ́pẹ̀ ní dọ̀rí ẹ̀ nínú tíra wàṣàpò méjèèjì lìjàrọ̀yáàrì làmàlì àlẹ́yìn máa fi àhàdì rasulillahi sallallahu alaihi wasallam ẹnìkan gbọ́n kàtà sọ yóò ṣe ń di ọdíò sí wípé a tí wọ́n náà sọ́ra alẹ́ ọ̀sán láwọn sọ wípé aṣákọ̀ láhùn wà láhàdù lánàá ẹ̀mọ́ ni bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀rí pọ̀ kí wọ́n ń gbé sákò láyé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n náà sọ ní sìn lìjàrọ̀yáàrì làmàlì àlẹ́yìn máa torí pé méjèèjì ni wọ́n máa ń ṣe Muhammad sallallahu alaihi wasallam walakinna al-awwala afdalu ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ lọ́lọ́ lájú èwo lálákọ̀ọ́kọ́ aláhàjù láhàjù lọ́lọ́ lájú ni ìyẹn kì í ṣe dandan so lámà tí ó fi ànàbí yọ sallallahu alaihi wa sallam dàtà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kú. kana bil madinati rajulun yalhadu ẹnìkan wà Madina láhàjù lọ́wọ́ máa ń jẹ wà á àkọ́rù yóò dọ̀rọ̀ rí ìṣù ẹlòmíín bẹ́ẹ̀ kí lọ́wọ́ máa ń jẹ ṣàkó ni máa ń jẹ ṣùgbọ́n àwọn méjèèjì náà ṣiṣẹ́ tó kù bá fún wọn lọ́pìn wọn. ẹ̀sìnkí ẹ̀kẹ́ ní sìn wọ́n lọ sọ̀rọ̀ wọn jẹ àwọn méjèèjì kódà àwọn òkú èwo ni ká gbé fáànà bí inú méjèèjì tẹ́lifìrí pé méjèèjì ni wọ́n máa ń gbé àwọn wá wọ́n pé èwo ni ká gbé fáànà bí sallallahu alaihi wa sallam fàkọ́ọ̀lù na istakhiru rabbana ẹja sí istikhara lórí ẹ gbogbo nǹkan làwọn sábẹ́ máa ń sí istikhara lórí wa nab'athu ilayhima ká wọn ránṣẹ́ sáwọn méjèèjì fa ayyuhuma sabaqa tarakna ẹ̀yọ̀ eléyìí tó bá ti kọ́kọ́ dé òun láfi ilẹ̀ pẹ̀kọ́ lọ́gbẹ̀ẹ́ fàwúrúsílà ilé ìhìmá wọ́n ránṣẹ́ sáà méjèèjì fàṣàbà kọ̀sọ́ ìbú alhàbí ẹjí mọ́jú aláhàdù lọ́kọ̀dì fàláhàdù lè nàbí yí sọ̀rọ̀mọ̀sọ̀lọ̀ Aláhàdù lánàá wà ṣakó lè rọ ìrìnà, so láhàdù ti wà ìsákò ní tàwọn míì tó yàtọ̀ sí wa so ìkànnà àwọn sọ̀rọ̀ wà níbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní wípé alhidu li láhàdá láhàdù ní ẹgbẹ́ fún mi wọ́n sóbò aláyá alábínà náà sọ̀bà ẹ̀sì bá ń fi lábínà àwọn búlọ́ọ̀kù ẹ̀ bá ń fi tó àwọn bíríkì kàmọ́sù ni àábí rasulillahi sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe fánàbà Muhammad sallallahu alaihi wa alihi wa nínú nǹkan tó yẹ ká mẹ́nubà tí ó pàtàkì ò ní wípé àwọn wo ni ó gbòkù sínú sáré àwọn wo ni ta ó gbòkù sínú sáré sí anybody ló lè gbòkù sínú sáré ni àbí èsì anybody naam wàyàtàwálá ìnzálà lè tí wàlàókè àná ń sá àrùjálò dúnà nìsáà tàbá fẹ́ gbọ́kù sínú sàárè àwọn ọkùnrin ló gbé síbẹ̀ kódà kó so obìnrin lòkù tí wọ́n fẹ́ gbé sọ́la yé mi tí torí kí àlẹ́ sọ pé kó àwọn obìnrin wá máa gbọ́kù sínú sàárè káwọn ọkùnrin wá rọ kiri bá káàbẹ̀ sọ́la yé mi tí bóòlù ara wọn ṣe ní sílẹ̀ jẹ́ sára àwọn obìnrin lè gbà á yóò di àpàyàn ni yóò di nǹkan mi tọ́yìn sọ àwọn ọkùnrin ni wọ́n gbé òkú síbẹ̀ kódà kó ṣe kóbìnrin òkú tó kú gan-an obìnrin náà kí nìdí annahu al-ma'hudu fi ahadi an-nabi sallallahu alaihi wasallam bí wọ́n ti máa ń ṣe láyé ànábì sallallahu alaihi wasallam wa jara alayhi amalu al-muslimina hatta al-yawm títí dé òní bá mùsùlùmí ṣe ń ṣe síbẹ̀ náà ibẹ̀ kọ́ lẹ́yìn ìgbà náà anàdìjáàlà akọ́wà aláàdáàlìkà àwọn ọkùnrin ní alágbára láti ṣe lóǹkà bá yẹn jù ẹlẹ́ẹ̀kẹta ni wípé táwọn obìnrin tàbá nìkan ṣe àwọn àjìnàbí tó wà bí ọmọ rí ìwọ̀kọ̀ wọn mo rò pé àlàyé mi ti lẹ́yìn ìgbà náà tó kọ́wọ́ lè yẹn ó ní kí wà á ó lè yá olùmọ́yé ti àhákọ̀bì yìí ń záre àwọn tí wọ́n bá jẹ́ wà lé yòókù bàbá ẹ̀gbọ́n àbúrò ọmọ bíi báńbáńbáń lọ àwọn ni wọ́n jẹ́ lẹ́tọ̀ọ́jú láti gbókù sínú wọn sáré kí sára àtà kí sára àtà bẹ́ẹ̀ náà ni ọkọ àtìyàwó tó ọkọ ó lè gbéyàwó rẹ̀ sínú sáré àtàwọn tí wọ́n bá jẹ́ bí ìyàwó yẹn wọ́n lè jẹ́ sínú sáré àlọ́hùnmà àyàfi tó bá jẹ́ pé ọkọ ìyàwó yẹn sún mọ́bìn sálàyé mi ti kó tó dijọ́ dán fẹ́ sínú ọkọ irú èmi rẹ̀ ò lè bọ́ sínú sáré sọ́lá nàbí sọ́lá alẹ́ ìwà ìwọ̀sọ́ ń sọ wípé anybody tó bá ṣe yẹ ní lálẹ́ àná bọ́ sínú sáré nígbà tí ìyàwó kò lè bọ́ sínú sáré nítorí nǹkan so di anything àti nítorí àṣìpọ̀ eléyìí tó tẹ̀lé yẹn nínú mọ́sálà wọn ni wípé ń tọ́láyé mọ́sálà eléyìí mo ti ṣe máa tí a bá fẹ́ gbókù sínú sáré Imam Shawkani náà sílẹ̀ wa sunnatu idkhali al-mayyiti min mu'akhkhari al-qabri àti ẹ̀yìn sáré láti gbèkè síwájú ìtumọ̀ rẹ̀ ní pé ẹsẹ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ gbé wọlé tí bá ti gbẹ́sẹ̀ rẹ̀ wọlé ìgbà yẹn láwà gbé ara wọlé mọ̀ ìpàlà ayẹyẹ oúnjẹ báyàn o ẹsẹ̀ rẹ̀ lágbà táfi gbé wọnú sàárè tá a bá wá ń gbé síbẹ̀ ẹgbẹ́ ọ̀tún ló gbọ́dọ̀ fi lélẹ̀ wọ́n jẹ́ alìlẹ́mọ́jì tó fi kọ́bìrì yìí alájáǹbì yìí àlẹ́mì ẹgbẹ́ ọ̀tún wà wájú wọn kò bá látà ní kẹbìlà á sì kọjá sí kẹbìlà gbogbo yẹn ni mọ́mùsà ọ̀ká ní sọ́nù tí ìyẹn ni ò jẹ́ ká wù ẹ̀ṣẹ̀ jẹ́ ọjọ́ lóye ní wọ́n fi sọ pé aláhádọ́ járọ̀ amalu ahlil islam bá mùsùlùmí tí ṣe nù min ahdi rasulillahi sallallahu alaihi wa sallam ila yawmina hada látàsìkò anábì ti dì sí kò ní ìdíkà ìṣẹ̀ tó máa wá ẹ̀rí fún yẹn tó tiẹ́ náà tí wọ́n bá wá ń gbé síbẹ̀ ara nǹkan tí yóò mú ṣàkóso náà sọ ni yóò mú ti ṣe ìṣàrọ̀ sí lánàá wàyàkóòlò lẹ́dí yàdọ́ àwòrán òfin láhàdì ẹni ọba fẹ́ gbókùbọ́nú láhàdù ẹ̀ wàhálà sunnati rasulillah tàbí wàhálà millati rasulillah kò sílé ìtọ́sọ̀ ọ̀nà méjèèjì tí ó dá wọ́n ní ànábà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí abdullahi ibn umar ti gbà wá idha wada al-mayyita fil qabri tó bá ń gbókù sínú sàárè nínú láfúrò míì idha wada'tum mawtakum fil qubur tẹ bá fẹ́ gbé àwọn ọkùnrin sínú sàárè رواية مني وعلى ملة رسول الله صلى الله عليه وسلم سنة عندي كذلك كذا كمان بوكو سبلا انتو بقى كان يوصل ينسى كنو يوصل نعم وكان ويستحب لمن عند القبر أن يحفو من التراب ثلاث حطوات بيديه جميعا بعد الفرض على رأيت عسلان عندي ونبقي tí èèyàn bá fẹ́ gbòkò sí tí èèyàn bá gbòkò sínú sàárè tán tí a bá fẹ́ máa da yẹ̀pẹ̀ sí ẹni ọba wà ń bẹ ọ̀dà kó náà fi ọwọ́ rẹ̀ méjèèjì báyìí kó fi bu yẹ̀pẹ̀ ẹ̀rí kí wọ́n sọ wípé ayin ìyá fúwa mínà tòrọ́ bí falasa àtàwá ti bí yàdá yìí ọwọ́ rẹ̀ ní kó fi ṣe ó fọwọ́ rẹ̀ méjèèjì bu kó máa fi dá sí sọfáàdà alfarọ́gì mìsàdì láhàdì tí wọ́n so eléyìí tó dáa kíyàn fọwọ́ ọwọ́ ni kíyàn fi bù látó máa fi sọ́fẹ̀ látó máa fi bù sí lára ọlọ́run bọ̀ bá tọ́lá ẹ̀ka lọ́mọdé kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n láti wọ̀tán dáadáa ó sì fi wá ṣe kóńgẹ́ dáadáa. Ah, èèyàn sọ sókè ni kíyàn bá ń ṣe ẹyẹ dékìrò yẹn èèyàn sọ sókè kìbí sinmi lá wàhálà mi láti ọ̀tún olè láì sọ̀rọ̀ bá nínú nǹkan tó yẹ ká tún mẹ́nu bà ó ní wípé Imam Shaukani náà sọ kò yẹ ká wulẹ̀ pẹ́ lórí ẹ̀ ẹ̀rẹ́ rí wípé nígbà tí a bá ń wú sàárè síta yẹ̀pẹ̀ yẹn ti kì pọ̀ síbẹ̀ ní àríwá kan tí ń gbà tá a bá ń da yẹ̀pẹ̀ yẹn síbẹ̀ definitely a tún ti gbé nǹkan kan bọ̀bẹ̀ àti gbókù bọ̀bẹ̀ àti gbé làbí náà ti síbẹ̀ yòówù sàárè yẹn ò lè gbá gbogbo yẹ̀pẹ̀ yẹn mọ́ dandan ni kọ́ ra wú síta díẹ̀ tó tó báyìí tó gbé wú síta yẹn kò ju déédéé àtẹ́lẹwọ́ kan báyẹ̀ lọ kò sí nǹkan tó rà torí pé kò dáa ká ṣe tẹ́sùwìyà sàárè mọ́lẹ̀ẹ́lẹ̀ kò sì déédéé ara wọn ó gbọ́dọ̀ yọ síta díẹ̀ ṣùgbọ́n kìí ṣe pé kọ́ ga sókè sálàyé mi ti a sì gbọ́dọ̀ lọ mú yé ẹ̀fẹ̀ mi ìwà láti bò mí ká fi bò sáré yẹpẹ tá a wú jáde ń bẹ ọ náà lágbọ́dọ̀ fi ṣe kí ni o lágbọ́dọ̀ ọ̀rọ̀ sí lọ́fà ọlọ́run bọ́ wọlá ìṣòro yọ sànù wáyé fi wáṣọ ọ̀gbìn náà ìyẹn ni Muhammad sallallahu alaihi wa ana nabi sallallahu alaihi wa sallam olùhìdà aláhùwà láhìdà wọn gbé láhìdù fún anábì sallallahu alaihi wa sallam wọ́n gbé láhàdù fánàbí sallallahu alaihi wasallam wà náà sọ́bà aléhì lábínà násùbà wọ́n sì tó àwọn bíríkì bíríkì wọ́n tó sí wà rúfi àkọ́bùrùhù minal ardi nahwa min shibrin so wọ́n sọ̀rọ̀ adé sókè díẹ̀ ó fẹ́ tó ṣíbrù ó fẹ́ tó bí déédé àtẹ́lọ́wọ́ kan mo rò pálá yẹn mìtì tó súnmọ̀ sí wípé kò sí kí ni kò ga sí òkè púpọ̀ so tó jẹ́ kí wọ́n mọ̀ fi dààmú mo rò pálá yé mi ti kò sí nǹkan tó burú wẹlé yẹn lẹ́yìn ìgbà náà wáyà jùsù lè jò lóòsù ń dáhù àṣìná ìdáfìnì nígbà tí wọ́n bá ń sìnkú lọ́wọ́ ìyá lè jò sálà yé mi ti nígbà yẹn dẹ̀ mọ̀rọ̀pára yẹn mẹ́tẹ́ nígbà tí wọ́n sì jáyè pẹ̀bó tó kù yẹn sì wà nílẹ̀ táwọn yóò sì mọ́ rí òun ni ẹ̀rí ń bẹ lórí eléyìn ẹ̀pá Ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ní ìgbà ayé ṣùgbọ́n hadisi yẹn nínú pé yẹn máa rí hadisi tó gùn hadisi yẹn gùn ló sì wà ń bí gan lásán bí one two three four four pages àlèkà odidi wá sí ọjọ́ míì ni ọlọ́run sànù wa. naam wa yajuzu ikhrajul mayyiti mínà lọ́kọ́bírí ilẹ̀ àròdì sọ̀hìyà tí nǹkankan bá ṣẹlẹ̀ tó bá lè fa ká gbé òkú jáde nínú sàárè tá a sì sí a lè ṣe bẹ́ẹ̀ bí òkú tí wọ́n ṣe sílẹ̀ a lè ṣífùtì ẹ̀ lọ sí tẹ̀. sotie kàmáàlà òjò fi náà kọ́bùlà wọ́n sì lè ṣe wá tẹ̀fẹ́ ni bí káwọn ẹlòmíì kókò òkú kan máa wẹ̀ náà sí lọ sí. mo rò pé aláìlẹ́mìtì a lè gbé jáde ká wù ká wù ẹ̀ ká sì lọ sí kí ni ká sì lọ sí. Ah, ó ti ya Rasulullah sallallahu alaihi wa sallam hátà ní ìgbésẹ̀ òdí ọ̀pẹ̀ kankan ma sí lábẹ́ hátà Rasulullah sallallahu alaihi wa sallam qabra Abdullahi ibn Ubay ba'da ma so lẹ́yìn tí wọ́n gbé Abdullahi ibn Ubay sínú sàárè tán Ànábì sallallahu alaihi wa sallam wá sílẹ̀ fa amara bihi fa ukhrija ó ní ẹjọ́ síta fàwàdọ́ àrú bá ti yìí alárùkì bàtà ìhò dé sórí ìdí rẹ̀ méjèèjì wà náfàtọ̀ aléhì mẹ́rin èkè nínú tọ́ inú ẹ̀ ó tú sí lára wà alìbáṣà hó kọmi sọ̀hù asọ́ta níbi tọwọ́ ọwọ́ fún jábírò ní ìwọ̀sọ́lá aléhì anábi sọ́lá aléwàlé wọ̀sọ́lá mú sí sí kíni ó sì kírun asọ́ta anábi fún anábi mú jìwá fún yí nítorí pọ́ náà fún àbá sọ̀tọ́ òun lásọ̀wọ̀ tó náà fi Ah, wàlá yustahabu ẹjá fẹ́lẹ́ gbẹ̀yẹn wàlá yustahabu kò sínú súnnà kò sínú lànà ẹ̀sìn lè rọ́jú lè fẹ́ nìkan kó pèrà rẹ̀ ń wòlí àbíkọ́mọ́jẹ́ wòlí àyìn yáfẹ́rọ́ àwọn yáfẹ́rọ́ kọ́bọ̀rọ̀ hún kọ́bìlà àyìn yàmù kó lọ gbé sàárẹ̀ ara rẹ̀ lẹ́síwájú kó tó kù àyìn kọ́bìlà hún kọ́bìlà àyìn yàmù kọ́bìlà àyìn yàmù kọ́bìlà àyìn yàmù kọ́bìlà àyìn yàmù kọ́bìlà àyìn yàmù kọ́bìlà àyìn tó di é tó kọ̀ dá o fa inna nabiyya sallallahu alaihi wasallam lam yaf'al dhalika anábì ò sí wala ashabu àwọn sàábì ò sí wal abdu la yadri ayna yamut tàlẹ́ntàn tó ma fi tó sí dínì lọ́gbẹ́ sáré وإذا كان مقصود الرجل الاستعداد للموت فهذا يكون من العمل الصالح sọba sọ wípé òun fẹ́ fi máa rántí kú ni ààbò para aṣẹ́ olóore ni النبي صلى الله عليه وسلم هذا وصلى الله على محمد وآله وصحبه